ẹlẹ́bẹ̀ wo ẹ̀yin ènìyàn wa mo ní àpò ojúmọ́ ire níbi tí ojúmọ́ bá ti mọ́ bá gbogbo wa àsìkò ìsinmi ọjọ́ tòní òní ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá ọdún twenty twenty one tá a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe mi lọ́sọ̀ọ̀sẹ̀ mo tún dé láàárọ̀ tòní láti ṣe àgbéyẹ̀wò àwọn ìṣẹ̀lẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àti àti àyè láàárín ọ̀sẹ̀ tó kọjá yìí àná òde òní ló yẹ kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n ṣe kọ́ngrẹ́sì tiwọn ṣùgbọ́n a gbọ́ pé síwájú bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ òṣèlú PDP àwọn ṣe kọ́ngrẹ́sì wọn kí ni ààbọ̀ màá jábọ̀ fúnlé mo bọ̀ mi ò sí rẹ̀ orúkọ tèmi ò yípadà náà ni olúwa fúnmiláyọ̀ ìyálájẹ sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà mo ní ẹ má gbàgbé láti lọ sí youtube channels mi fún mi ìyálájẹ kí ló bá mi subscribe sí mi ká lè máa gbádùn àwa dáadáa back to the business of the day ẹgbẹ́ APC kò lè ṣe congress lánàá ẹ̀ a gbọ́ wípé wọ́n ní àwọn kan wọ́n ti wọ́n ní àwọn kan ti lọ ṣe duplicate àwọn documents wọ́n fẹ́ lò láti fi ṣe congress ìdí nìyí tí APC national chairman ìyẹn honourable Maimala Buni tó fi give order yẹn pé òun postpone wọn máa announce date fún wa tó bá yá <laughs> ìyẹn ni pé ẹnìkan fẹ́ kó virus wọnú ẹgbẹ́ APC APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ bá mọ̀ pé irú ẹni tó wúrò wà yẹn irú wà burúkú yẹn ó ti wà nínú ẹ̀ kò dẹ̀ sí bá a ṣe máa síbolò tí ò ní rùngbẹ ìdí nìyẹn tó fi yọ jáde ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ẹ ti bá wa cut wings kí ló dé ẹ ṣe jẹ́ kí gbogbo ẹ̀ kó ṣe normal ẹ bá wa tètè cut wings ẹ má yẹ kó spread virus ẹ má yẹ kó kó virus wọlé o thank you ṣùgbọ́n nínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn ilẹ̀ ti ní virus tẹ́lẹ̀ lùsùnmí virus yẹn ti wá farahàn lóde àná àti láwọn ìpè tó ní virus and viruses nítorí nínú congress tí wọ́n ṣe lánàá parallel congress ni ọ̀nà igun méjì náà ti ṣe igun bàbá ṣe mákindé àti àwọn igun tí wọ́n ní àwọn gangan ni authentic PDP ṣùgbọ́n ṣáájú ọjọ́ náà láti wọ́n pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni wọ́n pe ìpàdé láti sọ fún gbogbo wọ́n pe àwọn igun sí ìpàdé pé òkè kí lè fẹ́ wọ́n lé àwọn fẹ́ pé káwọn ti fẹ́ fàgbà hàn ra àwọn pé kàn lọ parallel parallel congress làwọn fẹ́ gómìnà náà dáwọn fọwọ́ sí pé igun tòun ò ṣe ẹ̀yìn náà lọ ṣe ibi tẹ́ bá ti fẹ́ wù ní kò sí wàhálà wọ́n sì lọ wọ́n sì fi pàdé wọ́n fi déètì sáànà àwọn igun ti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fi ìpàdé wọn sí congress tiwọn sí Liberty Stadium igun. Eh, tó ní àwọn authentic PDP wọ́n fi ìpàdé tiwọn sí Jọgọ Center ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ ní Jọgọ Center nígbà tí congress náà ń wálé ohun tó ṣẹlẹ̀ kò dùn mọ́ni nínú ó dẹ̀ kù díẹ̀ káàtó and we are all against it torí àlàáfíà àlàáfẹ́ kó máa jọba níbi gbogbo táwa bá wà pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ tá a ti gbégbégbé àlàáfíà àlàáfẹ́ kó jọba níbẹ̀ wọ́n ní ṣáájú àná ìyẹn lọ́jọ́ Jímọ̀ bọ́jú ọjọ́ sátidé tí wọ́n ṣe congress gangan lóòrú mọ́jú ni wọ́n ti sọ pé àwọn agbébọn tí wọ́n ti lọ sí Jungle center ibi tí wọ́n ìpàdé náà ti máa wáyé tí wọ́n ti bẹ̀rẹ̀ sí í yìnbọn wọ́n sọ pé fẹ̀rífẹ̀rí lẹ́rí yìí o tẹ́ ẹ bá ṣe tí ò yẹ kẹ́ ẹ ṣe tílẹ̀ bá mọ́ ẹ wà dá wa mọ̀ wọ́n ní ìyẹn gan-an tó ṣẹlẹ̀ ló wá kọ wọ́n lóminú pé ha kí ló wá dé tí wọ́n lè mọ gbébọn tí wọ́n lè mọ yìnbọn lọ́gànjọ́ òru báyìí ló jẹ́ káwọn náà tètè wá lọ pe àwọn elétò ààbò ìbílẹ̀ pé kí wà stand by fún àwọn nígbà táwọn bá fẹ́ ṣe congress tiwọn náà ní Jogo Center so mo wá bẹ̀rẹ̀ sí rò pé irú àwọn èèyàn gan-an ló wà ní Jọgọ Center náà tí wàhálà wa pọ̀ tó báyẹn nítorí nígbà tí ó kù díẹ̀ kí aago méjì ọ̀sán lù tó kù bẹ́lẹ́ ń jábàá ẹ̀ kó lù bẹ́ẹ̀ la rí i pé àwọn agbébọn wọ́n dé wọ́n ní wọ́n dé pẹ̀lú AK forty seven tí wọ́n yà á lọ́wọ́ jàyè yabuyabu bíi bíi àgbàdo bíi ìbéèní wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí yin ìbọn wọ́n da ìró ìbọn bolẹ̀ gbìdìgbìdìgbìdì wọ́n sì ba ọ̀gọ̀rọ̀ mọ́tò jẹ́ mọ́tò tó ń bàjẹ́ ní jọgọ́ center lánàá ó lé ní ọgọ́rùn-ún ẹ̀rú bà mí mo rò bí wọ́n exaggerate mú ẹ mọ́ sẹ́ǹdì gbogbo àwọn káwọn èèyàn bẹ̀rẹ̀ sí mọ́ sẹ́ǹdì àwọn pictures wọn àwọn tó ń ba mọ́tò wọn jẹ́ wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi àwọn ibi tí mo lè rí káàkiri lọ́nà mo bẹ̀rẹ̀ sí píìkì àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi messages ránṣẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí sẹ́ǹdì mọ́tò wọn tán bàjẹ́ rèé à ẹ̀rù ọlọ́run bà mí mo ní kí ló dé kí ló fà á tí wọ́n ilé ìfiwá ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀dá kò torí ọlọ́run ó kù díẹ̀ káàtó eh, nítorí ọ̀tá àgbọ̀gbọ́ ni pé àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn wọn àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní àwọn igun bàbá wa Ṣèyí eh, Mákindé wọ́n ní wọ́n ṣe ti wọn ní Liberty Stadium wọ́n láwọn èèyàn wọn yọjú síbi àwọn èèyàn wọn wà ńbẹ̀ wọ́n ní ṣùgbọ́n ní igun tí wọ́n láwọn PDP authentic yẹn tí wọ́n ṣe ní Jogor Center wọ́n nítorí àwọn ìka mọ̀ pé àwọn ni igun tínú ń bí mọ́ pé inú òbí àwọn pé àwọn tí igun tínú ń bí àwọn lè ń da ẹgbẹ́ òṣèlú PDP rú pé nínú tó bá sì ń ṣẹlẹ̀ láàfin mọ́ ọmọ pé igun wò gan-an nínú ń bí àwọn tó bá pé torí àwọn òyìn jà àwọn ò sì ní bínú ní táwọn ò sì làwọn ò sì ṣùgbọ́n àwọn igun tínú ń bí gangan làwọn ti wá ń da gbogbo ẹgbẹ́ rú àwọn èèyàn wá ya kẹ̀tíkẹ̀tí lọ́jọ́ God Center lánàá tí wọ́n lẹ́sẹ̀ ògbèrò pẹ̀lú gbogbo àwọn fọ́nrán tá a rí nǹkan kan àti gbogbo àwọn àwòrán tá a rí àrí pé àwọn èèyàn ya síbẹ̀ kẹ̀tíkẹ̀tí lóòótọ́ lóòótọ́ ní tìtọ́ lọ́hùn ní tilẹ̀ tọ́ lọ́hùn ká mọ́ parọ́ ká mọ́ ṣèké ṣùgbọ́n nígbà tó yá wọ́n wá bẹ̀rẹ̀ sí da gbogbo bẹ̀rú èrò ògbọ́n ni wọ́n fi da bẹ̀rú ṣùgbọ́n a dúpẹ́ pé àwọn elétò ààbò ìbílẹ̀ tó wà ń bẹ àwọn náà wọ́ wọ́n ba ẹnìkan nínú wọn tórúkọ rẹ̀ ń jẹ́ Kàbírù nígbà tí ọwọ́ ìyá sì dùn tó bá dáadáa ló dárúkọ wípé chairman PMS ní challenge òun ló lead àwọn wá táwọn sì wá bà gbogbo ọkọ̀ jẹ́ tí wọ́n sì ro ìbọn ìyẹn ọ̀gbẹ́ni Rótìmí Ọbásanjọ́ wọ́n ní òun ló rán òun àwọn ló káwọn wá síbẹ̀ pẹ̀lú ak forty seven tí gbogbo wọn sì wá bà gbogbo obìnrin jẹ́ ní tó ṣẹlẹ̀ ikú díẹ̀ ká tó dákun torí olóhùn bọ̀dá Rótìmí Rótìmí Ọbásanjọ́ ibo ló ti rí bọn ibo ló ti rí ak forty seven láìsí ọlọ́pàá láìsí sójà ó kù díẹ̀ ká tó nípìnlẹ̀ tó lọ́ba tó níjòyè bẹ́ẹ̀ sì la tún wá gbọ́ wípé wọ́n ní lálẹ́ àná yìí bákan náà wọ́n ní nígbà tí wọ́n rí wípé ẹ̀kọ́ òṣojú múmu níbi ìpàdé kọ́ngẹ́sì tí wọ́n ṣe tí wọ́n sì rí bàbá débùsì gọ́vnà wọ́n retí rẹ̀ títí títí bàbá ọláníyàn ò yọjú bẹ̀ pàtó tó dalẹ́ àná làwọn jàǹdùkú pẹ̀lú ìbọn lọ́wọ́ wọ́n tún lọ sí filling station àti bakery ìyàwó deputy governor bàbá wa Ṣèyí Mákindé wọ́n lọ bà gbogbo bẹ̀ jẹ́ wọ́n bà gbogbo bẹ̀ jẹ́ nígbà tí wọ́n rí pé jọgọ center ní gbogbo àwọn èèyàn bàbá ọlánìyàn lọ fún kọ́ngírẹ́sì wọn lọ sí ti igun ti ṣèyí mákindé ìyẹn deputy governor ṣèyí mákindé gangan fúnra rẹ̀ bàbá ọlánìyàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ dákun nítorí ètò lọ à ń gbàdúrà kálàáfíà ò ṣẹlẹ̀ gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́tún tí ìbọn ń rú kẹ̀kẹ́ lọ́tún tó ń rú kẹ̀kẹ́ lọ́sì tó jẹ́ pé lóun ẹgbẹ́ òṣèlú tó yẹ ká jẹ́ àwòkọ́kọ̀ rere fún gbogbo àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwa gan-an la ti wá ń balẹ̀ ẹjẹ́ là ń bẹgbẹ́ ẹjẹ́ bàbá gómìnà ẹ dákun torí tọ́lọ́hún ẹ bá wa tẹ̀ jẹ́jẹ́ ẹ bá wa bá àwọn èèyàn yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni lẹ́yìn àwọn PMS ẹ̀yìn lẹ́yìn ọbẹ̀ bàbá wo Auxiliary wọn ò dákọ yín pẹ̀yìn lẹ káwọn èèyàn lọ bẹ̀ ṣùgbọ́n wọ́n ní ṣé á máa nu challenge ni ló kó wọn lọ bẹ̀ ẹ̀yin sì ni mọ́níjà ṣùgbọ́n èmi mọ̀ yìí pé tọ́wọ́ ìyá bá wá ba Rótìmí ẹ̀ tó bá bà dáadáa yóò dà á kọ ẹni tó wá pàṣẹ fún pé kó lọ bẹ̀ wọn ò ní ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀jẹ́ àwọn ò jẹ́ kí àwọn ọlọ́pàá kí wọ́n ṣiṣẹ́ owó wọn kó bá wa ṣe ìwádìí fínífíní ẹ dákun torí tó lọ́ọ̀ta ló rán wọn lọ bẹ̀ kí nìdí tí wọ́n fi rán lọ bẹ̀ èmi kàn fẹ́ bẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé mi tí wọ́n sọ pé kẹ́ ẹ pèpàdé àlàáfíà kẹ́jẹ́ kàlàáfíà ò jọba láàárín àwọn èèyàn yín pàdé kó wá látinú ọkàn yín kẹ́ ẹ sì kẹ́ ẹ sì jẹ́ kí gbogbo àwọn èèyàn jàǹdùkú yìí tẹ̀ kẹ bá wa kẹ bá wa kán sowó agbẹjẹ ẹ bá wa tẹ̀ jẹ́jẹ́ bàbá Ọ̀sìnlárí ẹ bá wa tẹ̀ jẹ́jẹ́ ẹ bá wa sọ fáwọn èèyàn yín kí wọ́n tẹ̀ jẹ́jẹ́ ìjọba yìí náà rèé láti ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ náà la gbé tá a rí ìjọba gómìnà àná ìyẹn olóògbé bàbá wa Abíọ́lá Ajímọ̀bí tí wọ́n jẹ gómìnà ọdún mẹ́jọ Mr kòṣẹlẹ̀rí ọdún mẹ́jọ ọfọ́n kankan ò sì fòrònà gbá àláfíà ìjọba òsákoro bákoro àgbógbó àlà ń sùn là ń forí lé ṣùkà ẹ dákun torí ní wá ń ṣẹlẹ̀ lásìkò ìṣèjọba ni ó kù díẹ̀ ká tó bá wà nǹkan ṣe ẹ ẹ pè pàdé àlàáfíà gbogbo ẹ̀yin orí adé tí ń bẹ ń pẹ̀lú ọ̀yọ́ mọ̀mọ́ àwọn wọn ẹ má ràn gómìnà ràn gbogbo ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe báyìí mọ́ ni kẹ́ bá wọn ṣe nǹkan mọ̀ ń bàjẹ́ lọ tó a bá ní kí nǹkan mọ̀ bàjẹ́ báyìí tó bá máa fi di twenty twenty three yóò bàjẹ́ ju báyìí lọ ẹ dàgbọ́ gbogbo àwọn more than hundred car vehicles tí wọ́n bàjẹ́ lánàá kódà àwọn tó wá ṣèyàwó ní jọgọ́ center wọ́n ní gbogbo wọn ló fara gbà wọn bọkọ wọn jẹ ṣerú ẹ ló wá dá tó máa fi twenty twenty three ẹ̀dá kùtùrú ọlọ́ọ̀ nígbà national election báwo lè fẹ́ káwọn èèyàn ṣe rí èèyàn mélòó ni ó wà á kù gbogbo àwọn tẹ̀sí bọ́kàn jẹ́ lómi ìwà tí fi ń jẹun ni tí fi ń mówó wálé fáwọn fámìlì rẹ̀ ẹ dákun torí ìtọ́lọ́ mo tiẹ̀ wá bẹ̀rẹ̀ sí rò pé ẹ dákun àwọn orú àwọn èèyàn wo gan ló bẹ ń jọgọ sẹ̀ńtà lánàá àwọn èèyàn wo làwọn èèyàn wọn gan tó sọ pé àwọn kan bẹ ń jọgọ sẹ̀ńtà mo wá ṣèwádìí nínú ìwádìí mi ẹ̀dá dákọ̀ àwọn èèyàn díẹ̀ tí wọ́n wà ní jọgọ sẹ̀ńtà pẹ̀lú àwọn èèyàn wọn lánàá wọ́n ní ọ̀nàrẹ́bù múlíkà àdìọ́lá aláàjì bísí ọlọ́pàá èèyàn bàbá wa fẹ́mi babalọ́lá àwọn ló ní jọgọ sẹ̀ńtà ìbà olóyọ̀lé bàbá núrẹ́nì àkànbí kódà wọ́n bà lé bàbá ń jẹ́ náà nígbà tí wọ́n ṣe lẹ́yìn tí wọ́n ṣe world congress ní joe náà tí wọ́n lè pẹ́kọ̀ọ́ ṣojú mọ́mọ́ fún wọn nìyẹn níkun tí bàbá wa ṣe mákindé ẹ kò ṣojúmọ́ mu fún wọn gba world congress náà wọ́n ní wọ́n lọ wọ́n ba gbogbo ilé bàbá ń jẹ́ yánmọ́yánmọ́ ni former deputy governor bàbá wa gbọ́lárùmí ọ̀nàrẹ́bù muraina àjíbọ́lá bàbá wa yẹmí adẹ́rẹ́gbẹ́ àwọn tí ẹ̀ fìwé lẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí ni nínú kábínẹ̀tì gọ́vnà ṣèyí mákindé wọn làwọn ò ṣe mọ́ ọ̀nàrẹ́lẹ̀ làwọn fìwé lẹ̀ páwọn ọlọ́kọ́jọ́ mọ́ tàwọn wọ́n tètè kúrò bí àwọn padà sọ́dọ̀ àwọn èèyàn wọn ọ̀nàrẹ́bù matthew abioye ọ̀nàrẹ́bù demola ọmọtọ̀ṣọ́ princess ronke adedoja former commissioner bàbá wa eh, former commissioner bàbá wa balógun bàbá pa elisha bàbá wa eh, azeez ajinawo eh, bàbá ayuba bàbá wa eh, ismaila àṣìpa gbogbo wọn ló wà ńbẹ̀ kẹtíkẹtí lánàá pẹ̀lú àwọn èèyàn wọn ní jọgọ center ẹ dákun nítorí ètò náà kì í ṣe páwọn èèyàn lọ sí liberty stadium ẹ mọ ṣèmí ìyẹn lọ́dún yẹn Enugu ti bàbá wa Ṣèyí Mákindé àwọn èèyàn lọ ọbẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ya kẹ̀tíkẹ̀tí lọ sí Joko Center tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ dákun torí tó lọ ẹ parapọ̀ kẹ́ẹ̀dẹ̀ kan gómìnà ẹ̀tẹ̀ jẹ́jẹ́ àwọ̀fẹ́ jàǹdùkú mọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn aráabí ti dé o àwọn aráabí ti dé a ò lè sàn ká dijú mọ́ gbogbo wa là ń dijú kan là ń paná ojú kan fi kan ríran báyìí nípínlẹ̀ ọ̀yọ́ ìbọn ti pọ̀ jù ẹ dákun torí ìbọn yìí ti pọ̀ jù ẹ bá wa jẹ́ káwọn elétò ààbò kan ṣiṣẹ́ ọwọ́ wọn kó bá wa retrieve àwọn ìbọn yìí a ò fẹ́ wàhálà mọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ afẹ́ká làáfíà ọ̀jọba tó ẹ jẹ́ mọ́lẹ́lẹ́kẹ́ lọ rí láàsì kí má bàa kú láàsì bye for now.